إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ونين يوم الأحد 19 ربيع الأول 1441 19 oṣù kẹta ọdún 1441 ìtẹ̀síwájú nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá ní ìjẹjọ ibi tí a kà á dé ní hadith four four seven. mo fẹ́ pè wá sí àkíyèsí kan lórí hadith four four seven níbi ọwọ́ ìparí rẹ̀ níbi tí anabi sallallahu alayhi wa sallam. tí ó ti ṣe àdúrà fún Ammar Ammar tí ó ń gbé búlọ́ọ̀kù méjì méjì papọ̀ ní ẹ̀ẹ̀kan náà tí ànábì ti wá sọ gbólóhùn kan wípé wáìhà Ammar kí Allah ṣàánú Ammar taqtuluhu àlùfíà àlìbáàgìyà. àmárù tí ìjọ olùtayọ inú àlá máa pa ìyẹ̀dìhóhùn ìlàlìjànà ó ń pè wọ́n sí ọgbà ìdẹ̀ra wàyẹ̀dìhónàhù ìlànà àwọn sì ń pè é sí iná ọ̀rọ̀ tí ànábì sọ yìí sallallahu alayhi ó jẹ́ àsọọ́lẹ̀ nípa irú ikú tí ó máa pa amar ìbéèrè wa ni pé ṣé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ṣé ó ma irú ikú tí ó pa ẹnìkọ̀ọ̀kan nítorí pé irú ikú tí ó pa ìdákọ̀ọ̀kan ó wà nínú gọ́ìbù ìkọ̀kọ̀. Esi, anabi sallallahu alayhi wa sallam kò mọ irú ikú tí ó pa ẹnìkọ̀ọ̀kan ṣùgbọ́n ẹni tí ó bá ti jẹ́ ànábì lárúbáwá ni èdè ànábì asọ́ di yorùbá ni ànábì yù lasọ́ di ànábì ànábì lasọ́ di ànábì. ní èdè yorùbá ìtumọ̀ rẹ̀ nínú èdè Larubawa, òun náà ni ẹni tí Allah fun máa fún ní ìró ìkọ̀kọ̀ èyí tí ó bá fẹ́ láti fi hàn án nípa bẹ́ẹ̀ ẹni tó bá ti jẹ́ ànábì ọlọ́run Allah subhanahu wa ta'ala ó lè fún onítọ̀hún ní ìmà nípa ìkọ̀kọ̀ yálà ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ síwájú kí ànábì náà tó délé ayé tàbí ìṣẹ̀lẹ̀ tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn tó bá kù ní ilé ayé Allah ni ọba ìkọ̀kọ̀ òun ni lẹ́gọ́ ibi wà ṣàhádà kò sí kinní kan tó fún un ẹni tó bá ti wá jẹ́ ànábì aláwọ̀ a máa fún irú ẹni bẹ́ẹ̀ ní ìró nípa ìkọ̀kọ̀ ìyẹn èyí tí aláwọ̀ bá fẹ́. a rí nínú àwọn sọ̀hábà yàtọ̀ sí Ammar tí ànábì sọ nípa àsọ́ọ̀lẹ̀ ikú rẹ̀ gẹ́gẹ́ bí Umar ànábì sọ àsọ́ọ̀lẹ̀ nípa ikú tiẹ̀ náà gẹ́gẹ́ bí Uthman radiyallahu anhuma gbogbo ìwọ̀nyí kò sọ ànábì di alimul ghaibi kókó tá a fẹ́ fi rinlẹ̀ nìyẹn pé ànábì sọ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí sọ̀hábà kan tí ó fi kúrò láyé tàbí pé ànábì sọ àsọ́ọ̀lẹ̀ nípa àwọn àṣírọ́tù sáà àwọn àmì òpin ayé tàbí pé ànábì sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ síwájú kí wọ́n tó bí òun gan fúnra rẹ̀ gbogbo ìwọ̀n yẹn àpapọ̀ wọn kò sọ ànábì kan di alimulẹ̀gọ́ ibi wà ṣàhádà. lẹ́yìn tí ànábì sọ̀rọ̀ yìí tán yẹ̀kúlù amẹ́rù. a'udhu billahi minal fitan amaru ọmọ ń ṣe ládùúà pé èmi ń wá ìsọ̀rí ní ọ̀dọ̀ Allah kúrò níbi àwọn ìfòòró nítorí náà náà ń wá ìsọ̀rí pẹ̀lú Allah kúrò níbi àwọn ìfòòró ayé ìfòòró بالنجار والصناع في أعواد المنبر والمسجد باب الاستعانة بالنجار والصناع في أعواد المنبر والمسجد orí ọ̀rọ̀ bíbẹ káfíńtà àti níbi ṣíṣe àwọn òpó àpótí onípele mẹ́ta mimbar wàlẹ masjid àti kíkọ́ mọ́sálásí hadith four four eight ansahal radiyallahu anhu qol ba'atha rasulullahi sallallahu alayhi wa sallam. Ila imra'atin muri gulamaki annajar ìyá àmàlùlì àwàdàn ajilisu alayhinna. hadith four four eight nínú tírà sahihul bukhari àti Ituma rẹ̀ ní èdè yorùbá. an sahal láti ọ̀dọ̀ sahal. radiyallahu anhu kí allah yọ́nú sí kọ́ọ́l ó sọ pé ba'atha rasulullah sallallahu alayhi wa sallam ila imra'atin òjíṣẹ́ allah kí ìkẹ́ àti ọ̀là aláwọ̀ máa bá a ó ránṣẹ́ sí obìnrin kan pé muri gulamaki annajar pàṣẹ fún ẹrú rẹ káfíńtà yàmàlì ní àwàdà pé kí ọ wá bá mi kan àwọn pákó kan ajìlìsù alẹ́ tí èmi yóò máa fi jókòó. hadith four four nine an jabir ibnu abdullahi radiyallahu anhu anna Atan. kọ́ọ̀làtì ya Rasulallah ala aj'alu laka shay'an ala aj'alu laka shay'an taq'udu alayhi fa inna li gulama najjara qal in shi'ti fa'amilati al-minbar hadith four four nine nínú tírà sahihul bukhari. àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. an Jabir ibn Abdullahi láti ọ̀dọ̀ Jabir ọmọ Abdullahi radiyallahu anhu kí Allah yọ́nú sí i. anna imura'atan dájúdájú obìnrin kan sọ pé anna imura'atan dájúdájú obìnrin kan qalat ó sọ pé. ya Rasulullah òjíṣẹ́ àlọ́ ala aj'alu laka shay'an ṣé kí n ṣe kinní kan fún ọ ṣé kí n ṣe kinní kan fún ọ tẹ́kùn ọdún àlè yìí tí ìwọ yóò máa fi jókòó fa inna li gulaman najjaro nítorí pé mo ní ẹrú kan tó jẹ káfíńtà. obìnrin yẹn sọ bẹ́ẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam kọ́ọ́l anabi sọ pé in shit in shit bí ọba fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ fàámìlà ti lè mìíràn obìnrin náà ó sì ṣe àpótí onípele mẹ́ta náà ṣe rí 448, four four eight àti hadith four four nine ẹ rí i pé ó ń sọ̀rọ̀ nípa arábìnrin yìí kan náà nínú ti four four eight wọ́n ní ànábì ránṣẹ́ sí i nínú ti four four nine obìnrin yìí fúnra ara rẹ̀ ló wá béèrè lọ́wọ́ ànábì pé ṣé kí òun bá a kan mimbar àdìsí méjèèjì yìí kò takora wọn ìdí ni pé ní ti hadith four four nine tí obìnrin náà ti lọ bá ànábì tó sọ fún un pé ṣé kí n bá ọkàn mimbar ìyẹn ló síwájú ó ti wá tọrọ ìyọ̀ǹda lọ́wọ́ ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ànábì ti ń retí àpótí náà kó tó wá di pé ànábì ṣẹ̀ṣẹ̀ wá ránṣẹ́ sí i. ìyẹn ni àlàyé tí a fẹ́ ṣe lórí ẹ̀. báàbùn man bana masjidan báàbùn mambana masjidan orí ọ̀rọ̀ ẹni tí ó bá kọ́ mọ́sálásí hadith four fifty ani Uthman ibn Affan radiyallahu anhu yakulu inda qawli nasi fihi hina bana masjidar rasul sallallahu alayhi wa sallam. إنكم أكثرتم إنكم أكثرتم وإني سمعت النبي صلى الله عليه وسلم يقول من بنى مسجدا قال أبو كير حسبت أنه قال يبتغي به وجه الله بنى الله له مثله في الجنه hadith 450. fifty nínú tíra sahihuli bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá an usman ibn affan láti ọ̀dọ̀ usman ọmọ affan rọ́díyàlọ́hù anhu kí allah yọ́nú sí yẹkùl inda qawli nasi fihi hina bana masjida rasul. sallallahu alayhi wa sallam ọ̀sùnmánù ó ń sọ̀rọ̀ níbi tí àwọn ènìyàn ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó kọ́ mọ́sálásí òjíṣẹ́ sallallahu alayhi wa ìyẹn ni pé a ka àwọn àdìsí kan síwájú tó sọ wípé ọ̀sùnmánù ni ẹni náà tí ó àwọn ohun tí wọ́n fi kọ́ mọ́sálásí òjíṣẹ́ àlọ́hù ní ìpìlẹ̀ ó pààrọ̀ rẹ̀ kúrò ní tipọ́ kúlówó ẹ̀ ó sọ ọ́ di eléyìí tí ó níye lórí àwọn èèyàn wá ń sọ̀rọ̀ pé kò yẹ kí Usman kó ṣe bẹ́ẹ̀ àwọn kan sọ bẹ́ẹ̀ usman wá fún wọn lésì wípé innakum akisaritum dájúdájú ọ̀rọ̀ yín pọ̀ ọ̀rọ̀ yín ó pọ̀ ìyẹn ni pé ẹ yéé máa rojọ́ tí ò ní tùmọ̀ mọ́ kí ló burú níbi kí n tún mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run kọ́ kí n sì fi àwọn ìkọ́lé tó níye lórí ká fi pààrọ̀ ti eléyìí tí ò níye lórí tí wọ́n fi kọ́ ọ láàárọ̀ ọjọ́ ṣebí kò tíì sí ọrọ̀ púpọ̀ lásìkò náà ni aláwo sì ti gbàdúrà wa báyìí nítorí náà ẹ wá nǹkan míì sọ àti pé wàá ìnì. النبي صلى الله عليه وسلم يقول: yakul dájúdájú èmi gbọ́ ànábì tí ó ń sọ pé man bana masjidan ẹni tí ó bá kọ́ mọ́sálásí kan kọ́lá bukọ́ìrù bukọ́ìrù ọ̀kan nínú àwọn ẹlẹ́gbàá wa hadisi yìí nínú ẹ̀gbàá wa tiẹ̀. ó ní hasibtu annahu kọl ó ní mo tún lérò pé ó fi kún ó sọ pé yabtagi bihi wájú Allah ẹni tí ó bá kọ́ mọ́sálásí kan tí ó fi ń wá ojú rere Allah bana Allahu lahu mithlahu fil janna Allah máa kọ́ irú rẹ̀ fún un. sínú ọgbà ìdẹ̀ra nítorí náà nítorí láàdá ni mo fi kọ́ mọ́sálásí òjíṣẹ́ àlọ́ọ̀ kò sí ìdí míì ibi tí mọ́sálásí rẹ̀ sì wà náà ni àtúnkọ́ sí nígbà tó bá ti lẹ́tọ̀ọ́ láti tún kàábà kọ́. tó jẹ́ mọ́sálásí àkọ́kọ́ tó sì ní ládá jùlọ kò sí ìdíwọ́ láti ṣe bẹ́ẹ̀ fún mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run náà sallallahu alayhi wa sallam. kókó tí ó wà nínú hadith yìí ni wípé ẹni tí aláwọ̀ bá bò láṣìírí kó rí i pé òun kọ́ mọ́sálásí kan nínú ìṣẹ̀mí ayé rẹ̀ nítorí ẹ̀san tí ó wà lórí rẹ̀ kódà ó tún wà nínú sọ́dákọ́tù járíyà níwọ̀n àgbà tí mọ́sálásí náà bá wà tí wọ́n ń kírun nínú rẹ̀ ládọ́ọ̀ bá ẹni tó nínú sàárè rẹ̀ àmọ́ o ẹ má kọ́ mọ́sálásí fún oníbídíà o ẹni tó bá kọ́ mọ́sálásí fún oníbídíà kò ní í gba láàdá o kò ní í gba láàdá o ẹ̀yin tẹ́ ń kọ́ mọ́sálásí ẹ̀yin olówó tẹ́ ń kọ́ mọ́sálásí àáfà onísúnà àáfà onísúnà ní kẹ́ ẹ masalasi mọ́sálásí fún kẹ́ ẹ fà á lé lọ́wọ́ ẹ má fà mọ́sálásí lé àáfà oníbídíà lọ́wọ́ àwọn àáfà oníbídíà ni bí ó ń tìjà níyà oníkọ̀dìríyà alámadíyà oúnjálàbí àáfà àáfà babaláwo àfẹ́ ẹlẹ́bọ tọ́ba já sí pé ẹ̀ ń wá ojú rere àlọ́ọ̀ lórí kíkọ́ mọ́sálásí káàkiri ẹ fi mọ́sálásí yín tẹ́ ẹ bá kọ́ ẹ fi sí abẹ́ ìdarí àti àmójútó àwọn àáfàá alùsùnà wàlìjàmáà tá a tún ń pè ní àwọn àáfàá sálàfí aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́rin.